ẹ wo professor kí ló kọ rẹ̀ Báyọ̀ Làwálì adé kíní ń jẹ́ ẹ́ Ajíbádé ní LAUTECH tó jẹ́ HOD fún department nursing dean ni ok tó jẹ́ dean of faculty ẹ wo nǹkan báwọn ẹ professor ipò professor ipò àpọ́nlé ni professor tiẹ̀ wọ́n tún wá di ipò àbùkù nǹkan ẹyọ kan la mọ̀ tó ń takò báyìí o lọ́lọ́ yẹpẹrẹ yìí o ó takò nǹkan ẹyọ kan ó dẹni àbùkù ó dẹni yẹ̀yẹ́ ó dẹni àrífín lọ́wọ́ pé ó sọ fún àwọn akẹ́kọ̀ọ́ wípé tẹ́ lọ mọ̀ ní dìpátímẹ̀ntì tòun yìí o ní fakọ́ọ̀tì tòun yìí o kò sí ti ń jásọ gbàgẹ̀rẹ̀ o tó bá fẹ́ wàásọ gbàgẹ̀rẹ̀ kọ̀ kọjá síwájú ni o tó bá ti fẹ́ wọnú lecture lecture room aṣọ gbàgẹ̀rẹ̀ rẹ kọ̀ bọ́ọ̀lẹ̀ ni o tó bá sì ń bo ojú rẹ tó pèrè lẹ́lẹ́hà kò sí ọ̀run tó jẹmọ́lẹ̀ à ní fakọ́tì tòun o òun náà mọ̀ pé rẹ̀ mùsùlùmí tí àmì ìforíkanlẹ̀ fọlọ́run ọba rẹ̀ tó hàn kedere bí tèmi náà ṣe hàn ṣùgbọ́n lọ́wọ́n ọba àlékè ọlá ó ṣe ní fìtínà ó ṣe ní fìtínà lórí ọ̀rọ̀ ìjáàbù nìkan láti ìmọ̀ ń pa rẹ̀ o àmọ́ mi o ẹ wo bó ti wá dẹni yẹpẹrẹ táwọn ọmọ ẹ̀gán bá lọ sórí social media tí wọ́n bá ń rí àwọn àkọlé tí wọ́n kọlé bàbá àwọn lórí ó yẹ ó yẹ kí wọ́n pe bàbá àwọn jókòó pé bàbá wa ó sàn kẹ́ ẹ má wàlé ayé kẹ́ ẹ má ti wàlé ayé lásìkò yìí tàbí ó sàn kó jẹ́ pé ẹ pera yín mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kádàwó ìfiṣẹ̀lẹ̀ sí yín kẹsẹ̀ wá gba Islam torí ìyẹpẹrẹ ayérayé ti dé bá a lórí pé ó yẹpẹrẹ hijab ó yẹpẹrẹ jẹlẹbab òun náà wá dẹni yẹpẹrẹ ó dẹni tí wọ́n ní kó lọ rọ́kún léná odidi pòfẹ́sọ̀ ẹni tó kú gángan tó tí ó rìtáyà tí ó sì máa gba owó oṣù rẹ̀ lọ títí dọjọ́ ọkú rẹ̀ ah Àjíbádé ta ló ṣẹ̀ gan ná ẹ aláwo ló ṣẹ̀ Àjíbádé. Allahu Akbar wo ọ̀nà tó gbà sí ọlọ́run ọ̀sẹ̀ ọlọ́run tán tó wá ń parọ́ ọ̀sẹ̀ ọlọ́run tán ọ̀daràn tán ó tún wá ń pa irọ́ oníwò sọ bẹ́ẹ̀ wọ́n wá gbébi tó ti sọ bẹ́ẹ̀ wá ẹnu ẹ wá wọ́ àgbàlagbà ara mọ̀ níyìn for that matter ẹ mọ̀ lédè ní sixty years kò mọ̀ sùọ́ pé ẹ tún lo another sixty years mọ́láyé ẹ wá dẹni yẹpẹrẹ nígbà tẹ wà nípò pòfẹ́sọ̀ kò sẹ́ni tó mọ̀ yín ju ẹ ń bá lọ sí LAUTECH lọ ayé wa mọ̀ yín lẹ́ni yẹpẹrẹ ayé mọ̀ yín lẹ́ni yẹpẹrẹ la fi sọ wípé kò sẹ́ni tíjọba ìbọ́ lọ́wọ́ rẹ̀ àfọlọ́hun kò sẹ́ni tíjọba kì í bọ́ lọ́wọ́ rẹ̀ àfi ta ni àfi Allah. Prọfẹsọ Ajíbádé Báyọ̀ Lawal ọ̀ràn tẹ́ ẹ dá ọ̀ràn tí máa ń múyàn kúrò ní ìsìláàmù ni èmi sì mọ̀ pé kò sí ní tó jẹ́ kẹ́ ẹ dá ọ̀ràn òun tí èyí bá ga sí pé ẹjọ́ ń bi díà bẹ́ẹ̀ ni téèyàn ọ̀bà jó ní bí díà kò ní tako jẹ̀lìbáàbù bí ọ̀bà jẹ́ oníbídíà kò ní tako jẹ̀lìbáàbù oníbídíà ní máa tako jẹ̀lìbáàbà ṣé ẹ ti wá rọ́mọ tí bídíà ń bí báyìí bídíà kì bímọ rẹ̀ tá a bá ní ẹ mọ́jọ̀ ń bídíà ẹ mọ́jọ̀ ń bídíà kẹ́ ẹ má bàa sórí ibú ni orí ibú eléyìí tí pòfẹ́sọ̀ yìí ṣe yìí kò sí tó tì í lọ bẹ tí ìbá gásí pé ó ní bídíà ó ń bídíà ni tí ó bá ń bídíà kó bọ́ ọ̀tà kó ní alùsùnà lòun kó bọ́ ọ̀tà kó sọ pé alùsùnà lòun. so gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń bí díà bí bí díà ṣe máa ń tìyàn lọ bí orí ibú tí ó hàn rèé o bí ṣe máa ẹgbọ́n náà òpè rẹ̀ mùsùlùmí o sì mọ̀ pé ọlọ́run dákọ̀ jẹ̀lẹ́bà nu Quran ṣe básìkò tiẹ̀ tó jẹ́ dènà fakọ́tì ló yẹ kí àwọn ẹlẹ́wọ̀n tún pọ̀ ní fakọ́tì yẹn ìwọ ò rájímọ̀bí ni lásìkò ajímọ̀bí ni wọ́n gba àwọn ẹlẹ́à ṣiṣẹ́ lásìkò ajímọ̀bí ó ní pírísìpà jẹ́ ẹlẹ́à ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ òwò yẹ kọ́ ṣe kó o àmọ́ sọ dáadáa nípa rẹ̀ ó wá ní kí wọ́n ṣí aṣọ lójú ẹlẹ́hà torí ẹ̀kọ́ nọ́sìn tí ò lè gbé yín wọ àlìjẹ́nà láì fi Islam kún sọ tí a rí ibi tọ́rọ̀ ẹja sí báyìí sọ rí ibi tọ́rọ̀ ẹja sí kéèyàn máa jẹ́ àríkọ́gbọ́n fèyíkọ́gbọ́n fún ẹ̀yin mìíràn náà tẹ́ ẹ máa gbógun ti súnà ànábì àní gbogbo ẹ̀ ń bá ti ń gbógun ti súnà ànábì yóò dẹni ilẹ̀ ni yóò di ẹni yẹpẹrẹ ni bó wà lókè yóò jà wálẹ̀ bó jọba yóò dẹrú bó jẹ́jọ́yè yóò dìwọ̀fà kí lẹ fi ṣeré yìí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ìdí tọ́lọ́ fi dá wa wá sílé ayé ni pé ká wá sìn ín tá a bá lọ kàwé ká fi sin ọlọ́run ni ká fi sin ọlọ́run ni ẹ̀yin ọmọ ajíbádé torí mo rí pé ó bímọ ẹ wá bẹ́ẹ̀ sì mú bàbá yín tẹ́ẹ̀sì pamọ́ sínú yàrá kẹ́ wá máa sọ fún pé bàbá wa ah ó sì kó wa sínú ìbànújẹ́ ìwọ tá à ń rí tínú wa ń dùn ó wá kó wa sínú ìbànújẹ́ báyìí ojú wa ń tì wá nígboro a lè wá pera wa mọ́ ọmọ báyìí níta kò sí ọmọ ajíbádé ọ̀hún tó lè wá bọ́ ta ní ìsìn yóò sọ pé òun lọmọ pòfẹ́sọ̀ ọ̀hún táyé ò kú lóko. anyway ọba aláforíjì lọ́lọ́run fún ẹrú tó ṣàṣìṣe tó ronúpìwàdà tó tọrọ àforíjì ìrètí mi ni wípé ọjẹ́wọ́ ò jẹ́wọ́ rìkọ́dìn ti wà tó sóhun tó ṣe ntọ́wá kú ọkù ni pé kó gbà kó ṣe bẹ́ẹ̀ má tún lo agbárí tó fi di professorship má tún lò nínú Islam kò wọlé ok kò wọlé ok sunkún sọ́lọ́run lọ́rùn tọrọ àforíjì ronúpìwàdà kọ wá bọ́lọ̀ ṣàdéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ rẹ pátá lóbìnrin ẹlẹ́hà ni ó jẹ ìyàwó rẹ náà yóò dẹ̀lẹ́hà ìwọ náà wà dọkọ ẹlẹ́yà ó di bàbá ẹlẹ́yà ó súnmọ́ tó o bá ṣe bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n ọba kò foríjì ọ́ káwa mùsùlùmí náà ká foríjì ọ́ àmọ́ tó bá ká gidi borí ikú òdájọ́ àrùn òdóṣù tó bá bá bẹ́ẹ̀ kú wọn ò ní kírun sí ọlá o gbọ́ nísìnyí o wọn ò ní kírun sí ọlá o wọn ò sí ọmọ wọn ni o a ní sí ọmọ wa mọ́ o torí kò ti kò ti dá ọ̀ràn tó wọ ipò ẹni tó jáde kúrò ní Islam ẹ ń bá ti lè ta ko nǹkan kankan tá a mọ̀ nínú ẹ̀sìn wa yóò ta ó ti jáde kúrò ní ẹ̀sìn nìyẹn so ẹ̀yin ọmọ LAUTECH ẹ má fa wàhálà ẹ má dá wàhálà alẹ̀ authority LAUTECH wọ́n ti suspend ẹ̀ àwọn ọ̀báwí ní ìbáwí tọ̀dọ̀ tí wọ́n ìbáwí tọ̀dọ̀ tí wá ohun tó jẹ mọ́ náà ni pé ká pè síbi tó bá sì sí táwùbà káyáfì ẹ̀ káyáfì ẹ̀ káfí yòókù sí ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala òun náà sì ni ọba aláforíjìn fẹ́ntọ́ bá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ òun lọ́ba tí máa gba táwọ́bá ẹ̀dá fún ẹ̀dá tó bá ronúpìwàdà sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run mo bẹ̀ ọ́ o àtèmi àtiwọ́ tó ń gbọ́ mi ọlọ́run ní jẹ́ ká dá irú ọ̀ràn tí ajíbádé dá o báyọ̀ làwa lọ́ọ́ ajíbádé ọ̀ràn tó dá nínú ẹ̀sìn ọlọ́run ní jẹ́ káwọ́ dárú ẹ̀ tá fi kú láyé. àti àrọmọdọ́mọ wa ọlọ́run ní jẹ́ ká dá irú ọ̀ràn láyé kí ọlọ́run bá kó ṣàforíjì ẹnìkọ̀ọ̀kan wa níbi táwa náà kú sí kò sí ẹ̀dá tó pé o ọmọ níbi tí ẹnìkọ̀ọ̀kan ṣe kí ni o tó kú sí subhanaka allahumma wa bihamdik anta astaghfiruka wa atubu ilayk a fẹ́ bọ́ sí abala kẹrin.